أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك حجتنا تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته Gracias. نعم لبين ọpẹ́ ni fọlọmọ bàtú síwájú mùsùlùmí atọrọ àlékún ìkẹlẹ àti gẹrẹ fanibi sallallahu alayhi wa sallam ẹnitọ́nà ọba láti bàá máa jẹ́ kẹ̀ fún gbogbo wa allah subhanahu wa ta'ala bani salikun kíá nàbí bani salikun ọlá rẹ̀ àti àwọn ará ilé àti àwọn sọ̀hábà rẹ̀ jẹ́wà náà wà ní tó kẹ́ pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ téèyàn ò lè fowó gbára rẹ̀ lẹ̀ téèyàn ò lè fọmọ gbára rẹ̀ lẹ̀ téèyàn ò lè fi bukan gbára rẹ̀ lẹ̀ níwájú Allah subhanahu wa ta'ala àfi kéèyàn pàdé rẹ̀ láì ní sẹ́bọ̀ pàdé rẹ̀ kéèyàn pàṣẹ àtàlá láì ní gbé ẹ̀mí mànàfíkì nífàákù pàdé Allah subhanahu wa ta'ala dákùnjẹ́ àpàdé rẹ̀ pẹ̀lú ọkàn tí ó máa wò kó o bí gbogbo nǹkan tí ó kùrì bú bá wa níwájú rẹ̀ bákan náà gbogbo gbala máa ń rawọ́ ra sẹ́yìn sí Allah subhanahu wa ta'ala wípé téèyàn bá ti gbọ́ pé òun ní dáńkà pọ̀ mọ́lá sọ̀tàlá tó ti gbọ́ yé amsa salam sílẹ̀ tó wọ́n máa tẹ̀lé láti fi máa mọ lọ́hùn jẹ̀mọ́ kò sí kẹrin á jẹ́ àmúlòkù naam wàláhì kò sí kẹrin wá wọlé àjẹkùn sọ rẹ pé tinútinú la fi ń sọ táì jáde láyé níbi tá a máa kìbọnu mọ́jì ọ̀jí ẹnu ọ̀nà anáfọ́à wọ́n kò sọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa oúnjẹ ara mú pé ní ó dùn lẹ́nu wa kò sọ̀rọ̀ ni wá nítorí wípé ìsọ òdodo àti ti òdodo alọ́sọ̀tàlámà máa fi fàyè ọwọ́ àfikọ́ síbi àjẹ́ ṣe tí lọ́wọ́dá èmi náà mẹ́gbẹ́ jẹ́ ń ṣe ọ̀dá ṣùgbọ́n ń bọ́lọ́ wa pé tí mo ti ń jẹnu nǹkan ẹ wọ afá ẹ sáfì mí lẹ́fọ̀ lọ́hùn. ẹ fi ti pa mí nù o. ṣé ẹ rí nǹkan bí ìgbélé lọ ọ̀rọ̀ dojú ẹ nìyẹn. Eh, ẹ á jẹ́ àmọ́ mo jẹ́ agbábẹ̀dú lórí ibi wájú rẹ̀. ìntẹ́nì kọ̀ọ̀kan wá fi ilẹ̀ tàbí wá gbọ́rọ̀ lọ́hùn ọba bá ní gbọ́dọ̀ bá ṣe ń fẹ́ lọ sọ àwa tá à ń sọ̀rọ̀ fún yín níbi àsìwí sọ ẹ̀yin náà níbi àsìgbọ́ jẹ́ àjọ pàdé àlọ́sọ̀ àtàlálẹ̀ tí ó yọ̀nú sí wa ni gbogbo ẹni tá a máa tẹ̀lé tó jẹ́ wípé kò sí nǹkan míì ju pé ó mú wa sìn ni ọlọ́run la ọpọlọ wa kúrò níbi irú tẹ̀lé yẹn bẹ́ẹ̀ gbogbo ẹni tó pé ẹ̀sìn ni fi ń bojú tó fẹ́ sọ ibú mọ́sàlá wa ń bí wúwo ètè bẹ́ẹ̀ wọ́n lọ́jà kó sóore ìlú ìmọ̀jẹ̀ ọ̀daràn àwọn tí wọ́n ń darí ìlú yìí bá mi tún wọn ṣe tún àwa náà ṣe má fi orí ibú wa sọ́wọ́ wọn má fi orí ibú tiẹ̀ náà sọ́wọ́ wọn jẹ́ àjọ pàdé rẹ̀ wà á ń tàrọ́ ọ̀gbìn àná àfásìkò kí a pé a mara ọdún tọ́jọ́ pé onírọ̀rọ̀ tá ń bá bọ̀ láti ìjẹjọ́ jẹ̀má ẹ̀jọ́ nta abalị yìí àgbàlagbà ní wípé wikpe kí lẹ́ni máa ń ṣe èmi ìsá mi rò ó ojú òní tí èmi ìṣe kí ni o méjì ni tọ́jọ pè mí àti máa kí ẹjọ́ máa kí mi tàbí kí ẹjẹ́ ti ń gbọ́rọ̀ lẹ́nu mi nta ẹ̀ bá wá gbọ́ tí ó bá ti jẹ́ pé ẹ mọ́ sọ ń bì kankan ṣùgbọ́n tó bá jẹ́ pé mọ́lá nàbí lọ sọ́sẹ̀ ìpọ́nmọ́ mi lọ wà ẹ pé wùsà sọ àmì aṣọ pàǹdà bí wí báyìí ẹ má kó sọ̀sọ̀ àmì aṣọ báyìí tábà tí ń sọ̀rọ̀ bá ń lówó lórí láàmà sọ agbọ́dọ̀ ọlọ́run pé wò gbé awá wò ń bàdàn náà tí ẹ̀ bá sì dàgbàdì stéèjì kan àbòsí òfin tiẹ̀ mọ́ àṣírí ọmọ àtúni bí gbà ń wọṣọ ọmọ tuntun fàgbàlagbà tí wọ́n ṣe kí ni. tí àwọn bá ti ṣe kí ni fẹ́ jàmáà awọ́ ìlàbẹ́ ṣiṣẹ́ ẹ̀sìn ọ̀dọ́ ni bọ́bọ̀ bẹ́ẹ̀ lọ rèé sí ẹsẹ̀ gbé mùsíbà dẹnu na ẹgbọ́ kí ìjọba sọ pé òun kọ́ máa gbọ́ ọmọ ìjọba gba sọ́jà kọjọ́ tó bá jẹ́ pé ní ayé gírámà kọ́nà ló bẹ́ẹ̀ lò bó wà lẹ́sìn ẹni ṣíṣe o ṣètò nìran aṣọ òdì sí lọ́rùn bí ibnillahi al-wahid al-qahhar asọ̀rọ̀dá kò jẹ́ aṣọ bẹ́ẹ̀ láyọ̀ gbogbo nta fẹ́ fi sọdún náà tí èdùn mọ́sà sí fún wa ìntà àti níta àti nfọkàn tẹ̀ mọ́jọ́ ọ̀rá máa lọ ẹ̀rẹ̀lẹ́yàtà àti alẹ́ mọ́jọ́ òkú máa lọ oore kan ló kí ló dé àbò oore kan ló náà. láàárọ̀ ọjọ́ ọdún àwọn mata àjọ fẹ́ fi sílé ya mọ́jì á sin lásìkò yìí bílíọ̀nù náà bá tún lọ tán náà mọ́tò jẹ́ á sin wọ́n jẹ́ kó sọ̀rọ̀ jẹ̀mọ́ àmútúmọ̀ ń sọ máa tó tọ̀ èèyàn máa kéwú tán ni o èèyàn rí tí a tán nta àmì àbátí sọ ń bí tí à ń lè bua pé o sítá èmi rí nǹkan báyìí o wà rírì ní fáwọn náà ó yẹ ní kí ni o fún àwa náà ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ti parí ẹ̀ kẹ́ntì àfihàn tó lọ kò sí ebùkún mẹ́ kò sí efikún àwọn ibi tẹ́yìn ó ti bẹ̀rẹ̀ yìí nù ìdán àwọn àpàdà àbọ̀bọ̀ ń pa wípé ó dún híyà ṣe rí àwọn pọ́ìntì kan bẹ̀ tí ọmọ ẹ̀pù wa ẹni mo sáfi máa máa bẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ̀sìn kò fò látọ́dọ̀ àdàbí lọ́dọ̀ ọtí a o sílísílà ni o chéènì àdàbí ní tààrọ́tẹ̀lẹ̀ tí ẹ gbàmà sàbẹ́ ẹgbọ́n rí kí sọ̀hábà kọ́ fẹ́ sọ̀rọ̀ kan fún alẹ́ ìgbà tán bí papòdà tán kọ́mọ pọ́lọ́ ń bá ń sọ̀rọ̀ ẹ̀dàkùn sọ sọ́rí tá a gbọ́ àkọọ́lẹ̀ rẹ̀ ṣẹ̀pẹ́ ọ̀dàrún mẹ́wọ̀n ẹn tí ọ̀rọ̀ ànàbì tọ́wárí sáà gbé ọbẹ̀ sọ̀rọ̀ ànàbì fún wa ọkọ̀ fo ẹn tí mẹ́wájú ẹ̀ ni wíwá àrẹ́bí ìjọ ọkàn tó kiri tán à aláwọ̀ ojú yìí bó ti ṣé ẹ rí ni wọ́n ní mùsùlùmí sáré lèmi náà ìyá àpèsè mùsùlùmí dàrú agbọ́dọ̀ rẹ̀ nìkan wájú ẹ̀ tó pọ̀ sọ́rọ̀ yìí fún ọ sẹ́ńtìrì báwọn ìlìntọ́fà tá a fi máa dákọ̀ pé àwọn àfa àwọn ni àwa jẹ́rọ wí fún títí títí títí títí tí ìdọ́dọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ wàá tó lẹ́wọ́ sàdámù àlẹ́. arabic language èèyàn lè mọ̀ tí ó sì ní fluency ń bẹ tí ó sì ń jẹ́ mùsùlùmí àti rẹ̀ mi ẹ̀bẹ́ ṣùgbọ́n ìdílé lọ́wọ́ yìí tí èèyàn bẹ gbọ́ọ̀pọ̀ wà láìtọ̀ jẹ́ káfíìrì yóò di mùsùlùmí insha allah àtàjọ ń bẹ́ẹ̀ sí ni o tọ́jọ́ lẹ́mìí mímá ojú kanu èdè rẹ̀ gẹ́gẹ́ tí èèyàn bá wá gbọ́ dáadáa tí ọ̀ láàfa tí wọ́n fi ń katia ìmọ̀ katia fara mi kú ti gbére lọ́wọ́ wa mistake rẹ̀ ọ wà pọ̀ ju ìmọ̀ mistake yẹn lọ odi mélòó tí èèyàn bá wá gbére lọ́wọ́ tọ́wọ́ jẹ́ pé true pé ìlà àfa ilé ìgbọ́ ìlà àfa lè tó fi wá ń kà ń pa tí àkàbà ìgbẹ́ tí àbáta lọ́kọ̀ àfa báyìí ọ̀dọ́ wọn mo ti kà ẹ̀ẹ́n àwọ̀ àfa ń dáadáa kan ìyún ni ó máa wá hẹ́pù ọpọlọ ẹni tí ó ní jí ó sì sọ ọ̀kan nú àwọn ọ̀dọ́ bàbá tí òkè tí ó sì kan lọ fọ létí lórí ẹ̀rọ ọ̀fọ̀ ní ìfọ̀nù lẹ́kọ̀ọ́ ẹ̀ẹ́ ọjọ́ tó náà sáfù wájú ọmọ ọ̀dọ́ yìí ka àdìsí kò yé nǹkan kan rọ̀ dọ́sùn nínú ọ̀run tó lè mú ṣe àwọn ìṣẹ̀ tán lọ́jọ́ bó yóò rò nǹkan kan ni bó yóò rò nǹkan kan lọ́ọ̀ká bó yóò rò bẹ́ẹ̀ kan ni a sì lẹ́tọ̀ọ́ ká sí bẹ́ẹ̀ nínú ọ̀run ṣùgbọ́n táfùlù lànà ni tí a bá ti pọ̀ ń gómìtà wo tí mo ṣe sí ẹ̀ma tí mo ṣe lọ́mọ ọ̀dọ́ ìbá ń bẹ́tọ́ lórí bàbá tí a ń wò pé irú gíga ilé àfi lọ. ẹjọ sálẹbí ló kó bá ṣùgbọ́n nígbà tí n kàdí ìfìyẹ kí ló sọ pé òfin bọyé mọ̀ gbọ́dọ̀ bá wáyé. àbúkátà fúlànà bí wí yóò sì bọ́ bá lọ́tà ó lè lẹ̀ mọ́ bí tó bá wù kọ́ lẹ̀ mọ́ tí wọn wà á mọ kí wọn ní báyìí táfúlù sẹ. Allah subhanahu wa ta'ala má jìka sise awa padà sí bi uduhiya tá n bá bọ inshallah rahman láàrin ìṣẹ́jú bíi márùn-ún afẹ́ fi ṣe revision kan tí a bá lọ. àbùdánù plural ni abudunu plural ni ẹ dákòtà yorùbá ń sàyẹ méjèèjì naam sheikh habib wasakata fadl abudanu jamu ni fún fún badani barakallahu fi kò kutu ara abudulu badanu Allah fi kò jonni albarika alhamdulillah naam ìyẹn kílíà báwọn. anabi sallallahu alayhi wa sallam à ń sọ ọ́ ní ìsìn pé àwọn àfa wọn ń ka májẹ̀mú ẹran léyà fún wa wọn wá pè mẹ́rin sáwọn àfa lè mẹ́sì wa ẹ̀ǹtí ẹ gbọ́yé inú àrùn sàlám òní ẹ fi bá ní sí kínní lẹ́yẹ̀ ẹ̀yọ lẹ́yẹ̀ tó gbogbo àwọn àlàyé yìí àwọn sọ̀hábò nídìí ẹ̀ life and direct ní ẹ̀ gbá mẹ́sìn naam. kò nídìí ẹ̀ sẹ́yìn kí wọ́n kọ́ náà wò tó máa ẹ̀sìn wọ́n ti sọ́rọ̀ ní wọn ni wọ́n mọ̀ tí wọ́n fún kẹsọ̀rọ̀ wọ́n mọ̀ tí wọ́n fún ní kíni o fatia àwọn àfa wa n'i udohiya oníṣurut ẹ dákun gbọ́dọ̀ uduhiya ní mufrọ́dù lọ́dọ̀ lárúbáwá ọ̀nà mẹ́rin lálẹ́ gbàsọ́ n'i ó tẹ́lẹ̀ àkọ́ mẹ́rẹ̀ rẹ̀ afa habibu lẹ́ẹ̀kan sí bóyá ń padà dìde fọkùnrin lórí àga yìí o tí èsì tafsiru ni barakallahu fik naam ali uduhiya bidomi hamza ani iduhiya ani duhiya uduhiya iduhiya duhiya. الحال dictation gan lọ gbàdúrà àwọn eléèbù <laughs> naam a ní abduhad sọbẹ abduhad barakallahu fik àwọn wa plural fún mẹrẹ rẹ dúkìá ìdíhìyà jámù kankan rẹ̀ méjèèjì ní ṣùgbọ́n pé méjì ta ni ọ̀sán méjèèjì <laughs> naam naam afa abibu bisimilah. ó lè wá ní àdọ́hí bí tàfífìlì yá kíyà ọmọ lè ṣẹ́dá ó sì wá ní àdọ́hí yóò tí yáà yẹn ó ní ṣẹ́dá barakallahu fik dọ̀híyà kí n jámù tiẹ̀ kí n pírọ̀rà tiẹ̀ ah afárá bíbù bisimilá kí ni o ìmọ̀ wọn ní dọ̀háyà barakallahu fik abuhat kí n jámù tiẹ̀ naam jamaa sọ́wọ́ àdá sábòsì káàṣe fún umma kí á dìde ń bí káwá pé à nígbàtà wà ní halkọ sásàmbẹ́yà káwà náà wà máa sọ bí ẹnpá náà fẹ́ sọ fatiwa nílẹ̀ lè dáhìn o inú fi ń sọ ń jọ́sí pé ẹn tí ń gbọ́ tẹ̀síìrì ìsọmọ kéwù mi à ń síra wá ń yí ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀tọ̀lọ́mọ kéwù ọmọ kéwù ní sọ̀rọ̀ ẹ̀ ó sì tún kéwù lọ́dọ̀ mi wọ́lé lẹ́yìn àmì ṣètìrí má pè ní èsì tiẹ̀ mọ́ rẹ lọ́fẹ́ gbà mbẹ́ ẹ̀fẹ́ ká dàn án lẹ́ẹ̀kájọ ọgbọ́n sọ́dún ọ̀rọ̀ alásọ̀tálá kó borí jẹ́ àání ká sì rojú rẹ rẹ. naam àní kan tó kọ yọ kọ gangan ní yorùbá pé gbogbo ẹ̀ bá ti kà pé ọwọ́ àkọọ́lẹ̀ pé ẹ̀sìn ó ti dọ̀ máa kéwòmí ọ̀rọ̀ kan tí mo kọ lọ́mọdé àdáwùjọ rú o ìvànsábòsì kóńtọ̀ wá sí fún mi tó bá dìde ń bí tó wá lè rẹ̀ mọ́ mi níta ní òṣàṣà ń bẹ agan sọ báyìí kódà jẹ́ni ká máa ṣe léṣe ní yẹn ìní òsì lè ṣàlàyé kí n jẹ́mu adhad ẹ̀yẹ́ kò tẹ̀lé sọ sí ní èdè ìpínlẹ̀ ìjẹsà lọ́wọ́ náà báyìí máa mọ̀ ìbáni tán náà. sọ̀rọ̀ rẹ jà fún ọ. afa habibu kí n jámu aduhat ona ni abiha sí nǹkan kan bẹ́ẹ̀ lórí ìjọba tó wá bẹ́ẹ̀ alọ́ ń bẹ oníjẹ́ arutọ́t arutọ́ ala kulli hal allah subhanahu wa ta'ala kunijẹ́ iná ọ̀bọ̀ ha nǹkan kan yẹn sápàtì tó fi wá gbọ́dọ̀ sọ àtàlà ẹ̀ńtọ́ lẹ́rẹ̀ ẹ̀mọ̀ náà ẹ̀ńtọ́ bá pèlè ọlọ́run fún náà sẹ́yìn pé náà ni ó pèlè ọlọ́run ọlọ́run ìjẹ́ àṣìṣe o àwọn apàṣẹ bíi ṣòrótù àdọ́hí ẹran ilé yàtà ń sọ yìí ó ní mẹ́jẹ̀mú mẹ́rin aṣẹ́rùtùlà awwal àǹtẹ̀kùnà hábìlì udúhíyà min bahimatil an'am kí ẹran yìí kọ́ wà nínú bahimatul an'am kí ni abáwọn ń pè ní bahimatul an'am nínú èdè wọn gẹ́gẹ́ ó ní gbogbo ẹranko tí bá ń dọwọ́ mẹ́rin délẹ̀ inú omi ní gbé ni o orí ẹ̀pẹ̀ ní gbé ni o ṣùgbọ́n kọ́ má jẹ́ ẹranko tí ń fẹ́ ya adépẹ́tẹ́ ń bá ń kaba yìí ami, lànà àmì ẹ̀sìn wà bí àbí ó sì ń bẹ́ẹ̀. ń bẹ mbe. òsì ń ẹtù ń àbí oko gba wọn yọnu ṣùgbọ́n nígbà tó ń sàn fẹ́ sàlàyé fún wa nínú ṣẹ̀ríà pẹ̀lú ntọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún alukur'an àti ntòfun nítumọ̀ rẹ̀ kọ́ máa tó fún wa bahimatu an'ami tánàbí wàá tó fún wa nù ṣẹ̀ríà ọwọ́ ajẹ́ mẹ́ta ìkẹta pín méjì òun náà ni àlè ibulu ràkúnmí àti màálù àti ghanamu tí wọ́n wá sọ pé ghanamu ó ti kó àgùtànú àti akọ rẹ̀ kí sì lakọ rẹ̀ àgbò ti kó garamu tó kó ewúrẹ́ nú àti akọ rẹ̀ kí ni akọ ewúrẹ́ òbúkọ a jẹ́ pé gbogbo mo fẹ́ paléyà kò gbọ́dọ̀ kúrò láàrin ìran mẹ́ta yìí tí kẹtẹ pín méjì tá a bá ti bá mùsùlùmí kọ́ pa ràkúnmí a sì rí pé ń pa màálù tàbí ká rí pé ń pa àgbò tàbọ́ pa àgùdàn tàbọ́ pa ewúrẹ́ tàbọ́ pa kíni o. ntẹ́ wá ń pèlẹ̀ sí ọlọ́run ni pé bí mo ṣe fẹ́ kẹ́ ẹ ṣe rè kì í ṣe ntẹ́ máa ń là lọ́lọ́sọ̀tà lọ tí a bá wá bọ́ ọjà báyẹn tó lọ ra ẹsẹ̀ ní two hundred and fifty thousand naira ọwọ́ asomọ́lẹ̀ iwájú ta wọ́n ń pè é ìwònú ní ètò ilé ọdún yìí nù.

bí mo ṣe ń fẹ́ nù. ìdán àwọn afáwa ni tá a bá wá sọ pé mọ́jẹ̀mú àkọ́kọ́ nù bí èèyàn bá wá fẹ́ pa ìwo ló wá dáa ju kéèyàn pa ká tó sọ pé ìwo dáa jù àwọn àfáà tó mú masala kan wá wọ́n ní halilẹ̀ afdọ́lù ziyadatun fil adadi amgọ́látun fil qima sítẹ̀ bá fẹ́ pẹ̀rẹ̀ léyá tọ́lọ́sí bùsí ìrìnlàpò jùmọ́ fẹ́ ká gbọ́ bí yóò ń sọ́gà lórí mímbàrí síkẹ́ra eléyìí ọ̀pẹ́ méjì mẹ́ta mẹ́rin lọ dáa ni kíkọ̀ kan wa máa jẹ́ bí ẹ̀rọ twenty twenty thousand àbí kéèyàn ó wulẹ̀ wàá pa gbangba kan bí orí sixty thousand. Hmm. ṣé mọ́sálà yìí clear. àwọn àfa àfàlò wọ́n fà bọ́ àwọn kan mú pé à ìtàjẹ mi mẹ́ta náà ni wọ́n fún bàbá ìtọ́ sọ sixty thousand di mẹ́ta yìí ẹ̀mí kan sí náà ní bẹ́ẹ̀ ń bi oní sixty ẹlẹ́yọkẹ́ yìí apá kan àfa ni ṣùgbọ́n tí wọ́n bá kó àwọn ẹlẹ́mẹ́tẹ̀ẹ̀ta yìí lẹ̀ tí wọ́n sì mú gbàǹgbẹ̀yọkàn lẹ̀ èwo làwọn ẹ̀rọ bẹ̀rẹ̀ sáré sí dẹ̀nkù náà ni bí ṣe wù ẹ̀yìn náà bẹ́ẹ̀ náà ẹni ìtumọ̀ pé mọ́ ẹ̀mí mi láti fún Allah Subhanahu ní tí mo fẹ́ fún ìtẹ̀mítẹ́mì bẹ́ẹ̀ náà ni ẹrù ṣètò náà lọ́dọ̀ Allah Subhanahu ṣùgbọ́n tá a bá fẹ́ fi òdodo sọ á gbé sí bí ẹni tó fẹ́ paléyà sí rí ṣe pé ilé mi bẹ̀tẹ̀ pé wọ́n sọ ẹni mẹ́ta mẹ́lẹ̀ ń bẹ̀ kọ́lá kò kú sí sixty thousand ọba bẹ̀ mojúlé mi wọ́n wá lọ sọ̀rẹ́ ńlẹ̀ ẹ̀yọ kan ìyẹn iṣẹ́ lẹ́kọ̀ọ́ ó sì fẹ́rẹ̀ léyà ó wá sọdún ní fámílì àwòsí wọn ó wá já ẹni tó so ẹni tó tóbi jù lẹ́ni ó so orúkọ ní fifteen thousand mọ́lẹ̀ lágbólébẹ̀ kọ́ sagbó kankan sáálé pé kẹ́ni ọ̀ma gbòǹlá wa àbíkọ́ra mẹ́ran mẹ́ta wa kéékèèké kí láwù fún ẹran mélòó kéékèèké mẹ́ta. ìyẹn lọ bẹ́ẹ̀ apá kan àwọn àfáàní tí a bá fẹ́ pa iléyà agbóná dáa jù tó ní ládàá jù wọ́n ní kílẹ̀ rí mo lè rí àwọn àdìsí ìyàwó Aisha àti asibidi Malik àti àbí rọ́fìn wípé dọ́hàr sọ̀sán bíi kapshain nígbà tó ń bẹ̀rẹ̀ paléyàwó kapshain agbo méjì gbàgbàrà níbi pa agbo agbo wọ́n ní gbà tọ́lọ́ àwùsàrà fẹ́ fi nǹkan jìrọ Ismailu pé ìbẹ̀rẹ̀ máa pa Ismailu mà wọ́n fa dẹ̀yìn náà o bìbí bìbí hin agbolọlọ́n fún ànàbí ibrahim dípò njọ́nà lọ rakumisa mbẹ̀lẹ́dọ̀ ọlọ́n màálù mbẹ̀lẹ́dọ̀ ọlọ́n àjẹ́ wípé gbogbo ẹ̀ ń bá ti pàgbòsí léyà olóṣè ń dáa ju ẹ̀ ń pa màálù àti rakumi lọ apá kan àfa àbọ̀ bẹ́ẹ̀ wọ́n lọ́dọ̀ ọ̀tí a o bí wọ́n ṣe tóbi náà ni wọ́n ṣe dáa jù rakumi gba fẹ́ẹ̀sì màálù gba sẹ́kọ́ndù àgbó gba wọ́n ní kí lè rí mo ní nítorí wípé jaa fi sahihayn min hadithi jabir ibn abdullah radiyallahu ta'ala anhuma ardahuma wípé naharna ma'a nabiyyi sallallahu alayhi wa sallam aama al-hudaybiya albadanata an sab'atin walbaqarata an sab'atin ní hudaybiya àníbíyọ̀ ń káwa méje a máa so papọ̀ kájọ dáwó pa kíni o ràkúnmí kan káwọn méje náà tún máa so papọ̀ kájọ dáwó pa màálù kan kò sì síbi àrẹ̀bìrì sọ pé èèyàn méje lè so mọ́ kíni o àgbò kan a jẹ́ pé ìwà lè sọ ẹyọ kan rẹ̀ bí méje fún mùsùlùmí tí wọ́n sì nìlá dáa pín ẹpa léyà ràkúnmí èsẹ̀gbẹ́ àgbò màálù èsẹ̀gbẹ́ àgbò tá a bá tó wá padà nínú Al-Qur'an gangan nínú Suratul Kawthar nígbà tó wọ́n ní kánàbí ọmọ kírun ọdún fún un ó tún wá ní wanhar máa gúnran nínú èdè lágbáwá sí àti nu ẹ̀sìn gẹ́gẹ́ súnà ràkúnmí ni wọ́n máa gún wọ́n è gún àgbò wọ́n máa dùn òní wọ́n è sí ìgún màálù wọ́n máa dùn òní àjẹ́ wípé ràkúnmí ló lórí sọ̀rọ̀ nkíyà àwọn pàkàfà wa bọ̀ bẹ́ẹ̀ wọ́n jọ wọ́n gbélé ìyẹ̀wò wọ́n gbélé ìyẹ̀wò pé tá a bá wo gbogbo àwọn nọ́ọ̀sì tó wáyé tóòtọ́ òǹkàlùkù náà rẹ́rìn-ín ṣùgbọ́n tó bá jẹ́ wípé ẹrù bí nǹkan yìí ṣe tó sọ̀rọ̀ sọ̀tà àtàǹfààní tí ó mú wa nípa pé tá a bá pilẹ̀ pẹ̀lẹ́ léyà tán ebi mẹ́ta náà ni ó dáa jù kì í ṣẹ̀ṣẹ̀ àyínú àwọn àfáà o tí a sọ pé tí ìwọ̀n bá ti dá mẹ́ta ó dáná à ń bọ̀ nbẹ kí ni àkọ́kọ́ ntí ò ń gọgọ́ jẹ ìkejì sọ́dákọ̀ fún àti ọ̀pá ẹ̀kẹta hibà fẹ́ẹ̀ tó tó pa ẹ̀dá òfin àbáwá pa nǹkan kan tó fẹ́ máa pín ṣe ń tíra kùnmí ọyọ tàbí tí màálù ọyọ ìlàgbó ọyọ àjẹ pé èntàn fẹ́ fàyọ ni pé ẹ ń bá dá parakùnmí kan tó dé òun nìkan lọ parakùnmí kan òun ni the first tó dáa jù ẹ ń bá dá pa màálù kan òun lọ tẹ̀lé ẹ ń bá dá pa àgbò kan òun ló sì kẹta ṣùgbọ́n tí èèyàn méje báyìí lọ rèé so papọ̀ láti parakùnmí kan ẹni ọ́ pàgò kiri wọn. àmì ìjọba ti sopọ̀ tí wọ́n yẹlé pa màálù kan ẹ̀ ń pàgbò kan ìṣe kíni o kì í ṣẹgbẹ́ wọn ọ̀rọ̀ yẹn clear ní ìṣe àbí ò clear kò clear ẹ bàtẹ́ wà ń kàrà yìí so clear alhamdulilayi lẹ́yìn ọ̀sán ọ̀sán náà. májẹ̀mú àkọ́kọ́ ìran léyàwó gbọ́dọ̀ jẹ́ ìran mẹ́ta yìí tíkẹ́ tá a rẹ̀ pín sí kí ni o méjì ìyẹn ti clear. aṣẹ́tù fáàní sẹ́ni tẹ́ ń pè ìṣẹ́tù mẹ́jẹ̀mú nínú ẹ̀sìn mẹ́jẹ̀mú èṣubú pẹ̀lú àìmọ̀kan o mẹ́jẹ̀mú èsì ìṣubú pẹ̀lú mistake o mẹ́jẹ̀mú èsì ìṣubú pẹ̀lú ìgbàgbé tí èèyàn bá gbàgbé pa ẹran tí ọ̀dà akọ lọ́n sí ájì àbáàrin jẹ́ àbọ̀ torí ṣẹ́tù ni tẹ́símíyà wà ṣẹ́tù láyé sọ́tù bin nìsíyàn wàlà bil khata wàlà bil jahl bó wà lè rú ẹran ó sì rí masala ni táàkì rẹ̀ bí idin láì ta'ala láì lọ́lọ́ sọ́sọ́lọ́ mọ́jàmọ́ ẹlẹ́ẹ̀kejì aṣẹ́tù thani òun ni ẹran ilé ata afẹ́ pàì àǹtẹ́bùlùgọ̀ àsínà àlùmùtábàrọ̀ ṣẹ̀ríàn ẹran yìí gbọ́dọ̀ wọ ọjọ́ orí tọ́lọ̀ ń fi lélẹ̀ fún alátẹnu ànábì ní ṣẹ̀ríà bùrà sí rẹ̀ rẹ̀ ní yá kó ti máa wúyé òkè ó ti fọmú lẹ́nìyẹn. ràkúnmí sì rè kéèdà bẹ́ẹ̀ kó lè yí ọ̀gàn àfi lẹ́yìn ìgbà tó bá pọ̀ mọ́ ọdún márùn. ìdán ẹ má fẹ́ fi ràkúnmí paléyà tọ́bẹ̀ jẹ́ ràkúnmí ọlọ́mọdún mẹ́ta bó ṣe rí owó fẹ́ǹgbẹ̀ tó kọ̀ paléyà o torí pé kọ̀ wọ iléyà ràkúnmí ọlọ́dún mẹ́rin ń kọ́ ọlọ́dún mẹ́rin àbọ̀ àfi kó pé ọmọ ọdún kìíní o márùn màálù kó tó lè dàbáwọn ó dìgbò ọba ọmọ ọdún méjì màálù ni wọn pọ ọdún méjì kátó fi pa kìíní o kátó fi pa iléyà. bákan náà àgbò tàbàgùtà. àwọn ó pé oṣù mẹ́fà oṣù mélòó oṣù mẹ́fà ewúrẹ́ tàbí ọkọ rẹ̀ ti jẹ́mẹ́ orúkọ àwọn pé o ọdún kan sáwọn ọjọ́ orí ń kílẹ̀ àbí ń tọ́sọ òkìlẹ̀ bàbá àgbẹ̀dọ́ àgùtàn ràkúnmí mọ̀ má dàrú ni òbúkọ àbágbẹ́rú ẹ̀ní sí orógbẹ́ ohun àwàfẹ́ hàn àwọn àfáà ní gbọ́nrẹ̀ ń fẹ́ tajà ìfún a ṣe ńlá nídìí ẹ̀rọ̀kọ̀ṣẹ́ kí ní ìtì wọ́dú o tàbí mo fẹ́ rẹ̀ àwọn àfáà ní àníìdí ọ̀rọ̀ rẹ̀ o tó bá jẹ́ mùsùlùmí tó sì ní tó jẹ́ fíkọ̀ tó jẹ́ níta àlè sí liana ada khobarun dèní torí wípé ìfúnni nírò tó ní bá ṣe pẹ̀lẹ́ sí ni ṣùgbọ́n tó bá ti ń di pé kèé ṣe mùsùlùmí fẹ́ tà fún wa àníìdí àti wẹ́lẹ́rìí o tó nítorí wípé ẹ̀sìn ọ̀pá míì tí wa kéèyàn bá wẹ̀ báyìí kọ́ wa dọ̀wọ́ rẹ̀ lé kọ́ apàdé ẹ̀rẹ̀ kan ẹ̀dá kan sí àsìkò sínú tító náà ní ah. òkú tẹ́ ìwé òye mi pé bíkọ́ sunday lè mi jẹ́ ah, adéṣà kan sọ táìmù kan fún mi sẹ́pùsù mi sọ bẹ́ẹ̀ ẹ̀dá sáyé láti wọlé sáà bẹ̀rẹ̀ lọ́wọ́ jọ́ọ̀nù àwọn àfa àwa ni tọ́ bá wá jẹ́ pé jọ́ọ̀nù ni wọ́n tẹ̀rẹ̀ léyà tó o sì máa ń pọ ọjọ́ orí ẹ̀rìn onídìí àti lọ́rẹ̀ wá àfáàtì jẹ́sà limanu tàbí abdulhamid tàbí zakaria tàbí tó sì dàgbàlagbà nú ẹlẹ́ran tọ́jẹ́ fẹ́kọ̀ ṣé kìíní yìí wọ̀ ṣùgbọ́n àfa àpá kíyèsí wa wípé tó bá jẹ́ pé àgbò tó gbalé gboko ni tí ọba tí ìpọmọ oṣù mẹ́fà yẹkúnù ṣáàrùhù kọ́ ìmánì irun ara rẹ̀ yóò dìde báyìí tó àti ewu oṣù mẹ́fà pẹ̀rẹ́ sókè ìyànà mùsàárù àlàváàrì irun ara rẹ̀ yóò ti máa sùn sí lẹ́yìn yóò ti máa yóò ti máa dọ̀bálẹ̀ padà àwọn obìnrin lẹ́yìn ṣètò ìjọba ìṣọ́ àmì o àwọn obìnrin lẹ́yìn inú yóò ti máa dọ̀bálẹ̀ o yóò ti máa dọ̀bálẹ̀ jẹ̀mọ́ ẹ̀ jákun ẹ̀ jọ àwọn kankan bẹ tọ́jọ́ wípé kò bá yéèyàn jẹ kò sì kò bá yàn pé tíyàn bá ti ń ṣe ni òfin nílò lọ́mọ ẹjẹ́ méjì alo disco mọ̀ ní ringtone ẹjọ́ ẹjẹ́ àkíyèsára o ringtone sẹ́ kásì kìsàkà ń bi ká máa fi àyà kúrán náà ṣe ringtone fóònù wa ẹjọ́ tọ́wọ́dẹ́ pẹ́ nìkan bá ń bá wa mùsùlùmí sọ ntí ń pè ní alibọ́sù lè fikiri nìyẹn ogun ọpọlọ ogun kí o ogun ọpọlọ tẹ́nìkan máa ń sọ fún bí ogún ọdún sísìn pé wọ́n sì máa lu jìtà mọ́sìkì o sẹ́mi pé ó lè dín téèyàn yọ àdàsó tán kọ́dà yóò sì ṣẹlẹ̀ ń káàbá o kọ́dà yóò ṣẹlẹ̀ sí máa mú o ṣùgbọ́n àti plan rẹ̀ àwọn ọ̀bọ̀ wájà fúnra wọn náà làwọn ará lásìgbò ọmọ sọ́yà sí ilé ọlọ́run ẹ gbọ́ mi báyìí fáti ọ̀dà ògbẹ́ lórí alálàámu kankankan. Oh, oríṣiríṣi jẹ́gbẹ́ wọn mọ̀ bí a ebi ilé àrẹ̀bí dìde kú òun ilé abakiri umaru nílé sọ̀hábíyù tí a ti jẹun kílókọ rẹ̀ abúkíní abu ayyub abúkíní tí a ti jẹun jọ náà lọ wọn jẹun tán kíra sáà ń sọ alábí ni hmm, ẹbú òde ńlẹ́lẹ́bí. Hmm, ẹ̀ ń padà lọ latus aluna na hadi ni'ma ìdẹ́ra yìí ọlọ́wọ́ bì yìí o wàláyé owó ọlọ́run ní bẹ̀rẹ̀ wà tá a o gbogbo ń funa a biya o. wàlọ́ọ̀hì wàlọ́ọ̀hì ńgbà tá sàárì ọ̀pápọ̀ o tára ti jọ kú òun bẹ́ẹ̀ wọ́n rí kọ́dù o náà kò sí ẹ̀dẹ́kùn sọ́ba ti yẹn jẹ́ ni wọ́n ní ntí ọjà yìí rí ọ̀dà náà rán òhò lórí gidi omi disco. ẹ má ṣe nítorí ẹ̀mí àti ẹ̀mí ṣèkìrì yìí o fún mùsùlùmí o akókò mẹ́tí ń bẹ lórí mẹ́mọ́tà àdìwà mẹ́tí ń gbé wá o. wọ́n wá sì mí gan pé bọ́ọ̀pá bọ́ọ̀bá ọ̀pọ̀ fẹ́ pa fóònù báyìí orí ọkọ̀ kò dára bọ́ọ̀tàn ṣùgbọ́n ọ̀rọ̀ òní kọ́lé yẹn jamaa ẹ̀wọ̀n tó ju wá ń kàn ọmọ ẹ̀yà ìwà ń tapá lẹ́yìn ìjáàbù ẹ̀yìn náà pàṣẹ lọ́dọ̀ sun studio nígbà pé ti ń gbọ́ ní ẹnu ọ̀nà yàrá tó dojúkọ̀dọ̀ ọ̀hún náà nù pa irú tí bó ń bọ́ lé wa lẹ́nu ọmọ èkéjì tí ma sọ̀rọ̀ lẹ́nu ẹlẹ́ ẹ̀sọ́ wọn dára pé àtùpàǹdì ah, ọmọ òtò dáhùn pé n ti ń gbọ́ ni ìrìn jà ìrìn ọmọ ń jà kínní ìmọ̀ sí rè kọjá abẹ lọ́wọ́ bá tó sapá padà. ebi wọn ti ń wọn ti ń wọn ti ń ẹnjìníà wa láti lẹ́nu ó sì ń stọ̀ sára ni wẹ́rẹ́wẹ́rẹ́ jẹ̀máà iná ni máa ń fa títọ́ lọ́wọ́ bó fi lè kó kó kó fún yàn láti gbà àwọn tá à ń fi tí gbọ́ iná ni o àwọn tá à ń fojú rí iná ni o ẹni òjì láàkáyè ọ̀ máma o yọ máa pẹ́ ń ṣe nípò nǹkan kankan skul kò yé o wọ́n ti fẹ́ yé ọ. لا حول بالله الشرط الثاني أن تكون هذه الأضحية بالغة السن المعتبر شرعا أبدا يجوري تاسو àwọn sọ̀rọ̀ ń pa ẹni tó fẹ́ tẹ̀rẹ̀ ìfún wa tí ó bá ti jẹ́ fíkọ̀ tí èsì mùsùlùmí sáà lè rìn ẹlẹ́yà lọ́wọ́ kírísẹ́nì àbá lè ra ẹ̀dáhùn ojú ò ní tí ì a lè rìn ẹlẹ́yà lọ́wọ́ kírísẹ́nì àbá lè ra barakallahu fikum ntọ́kànmi pẹ̀lẹ́sìn alẹ́ rẹ̀rẹ̀ lé ọlọ́wọ́ kristiani o ntọ́kànmi pẹ̀lẹ́sìn ni pé se ntọ́ mú wáyé ṣé ntọ́lọ nìkémi ò pa ni. múni bá a paliya ni ọwọ́ bìkànjẹ́ ti kẹ́ni wá sábà wa sunday lọ kẹ́ni wá sọ fún bàbá pẹ́sì òye o ẹ sọ fún àpékè ni o. níwọ̀n àmọ́ fẹ́ràn kírísítẹ́nì paliya. mo rẹ̀ fẹ́ràn kírísítẹ́nì paliya ẹran iléyà ọjọ́ wọ kírísítẹ̀nà ló ti rẹ́ni tó bá ẹ̀sìn mu kọ́sà ti bẹ́sìn mu kára ó di méjì. aṣẹ́tù thalith májàmú ẹlẹ́ẹ̀kẹta àǹtẹ̀kùnà hadil udhiya selimatan minali uyubi alimania anilẹ̀ ìjìzá ẹran ìwà gbọ́dọ̀ là níbi gbòó àwọn àléébù tánàbí kà fún wa pé tọ́ba ti wà lára ẹran ẹ má fi palẹ̀ yá o ṣé tẹ́ ẹ fẹ́ pa nǹkan fún ni. naam ta'ammal fi nabatil ardi wanzur. تكون تأمل في نبات الأرض وانظر نعم أكرمكم الله تأمل في نبات الأرض وانظر نعم تأمل في نبات الأرض وانظر إلى آثار من صنع لي مليك إلى آثار ما صنع للملك إلى آثار ما صنع للملك عيون من يجين شاخصات عيون من نجيل شاخصات وأزهار كما الذهب السبيك وأزهار كما ذهب سبيك وأزهار كما ذهب سبيك على قضب الزهر زبرجد شاهدات على قبض قضب الزبرجد على قضب زبرجد شاهدات على قضب الزبرجد شاهدات على قضب زبرجد شاهدات بأن الله ليس له شريك بأن الله ليس له شريك بأن الله ليس له شريك tọ́lọ́ mo fẹ́ paríyá ìfún tòótọ́ tí mo wọ́n ṣe ìsìnkìbọ́n títóbi Allah subhanahu wa ta'ala láti èsì dọdún yìí ẹ̀dá kò sẹ́ran bú ni wọ́n mú jáde kú mo fẹ́ pa ntọ́ sànú mi níbo ojú wọn kọ̀dà léèmí yóò lẹ̀ mọ̀ n sásọ yín gbẹ èyí ń dijú ní gbàǹbá sùn èyí ń kàlà náà ní gbàǹbá jí èyí tí mò ń jẹ ẹnu ní gbà lọ ẹwọ mi ti ń gbà bóde padà ó tún wá lé tí ò ní sára mi lóore ń bẹ̀ ni èyí tí mò ń mu ẹnu mo fi ń mu ẹwọ mi ti ń gbà bóde padà nígbà sọ pé mò ń tọ̀ tẹ́mi go sọ pé màá fi rún mú ọwọ́ àṣàánú mi ṣàánú mi ọwọ́ àní ọ̀dà náà fi nǹkan kan súnmọ́ mi kí n tó fi kórìíra rẹ̀ lékè àmọ́ ọwọ́ alówó lọ́tí ipa ọwọ́ alówó fi ra sọ. ìlà àfàrì máa sọnà àlè màlíkù. kò إلى آثار ما صنع لي مليك الله سبحانه وتعالى ọkọjá ẹni tí ó ní ẹwà ẹwà sí nǹkan kankan fún mi irú tí mo sì fẹ́ kẹ́ ẹ ṣe rè ẹjọ́ gbóògan ló ṣe ẹ kó rí tó lọ́pọ̀lọ́ wa naam la ansa wá جاء هذا في مسند احمد وفي السنن وفي مسند الحاكم من حديث البراء بن عازب ونقام في صلى الله عليه وسلم السلام دي دنجو كان يوان بواسرو ارميني اربع لا تجوز في الاضاحي ان روايه مي اربع لا تجوز في الاضاحي ان كان ميري تمو فيه كالي فún yín tó bá ti wà lára ẹran ẹ má pẹ́ fẹ́ gbogbo ẹran tójú ẹ̀ bá dà tó fi jẹ́ pẹ́ńtọ́ fẹ́ rà gẹ́ ìmọ̀ kójú ẹ̀ dà. àwọn afọ àlìkí ìtumọ̀ àlìbá yìí rò ìwárò àtàsán fi kó yẹ alẹ́ àṣìwáwò bìláyìn ṣìn lọ́rọ̀ rárá wa gbogbo ẹran tí bá máa ń rìnà lọ́sàn-án ni tí ì rìnà lálẹ́ sọ wọléyà àbí ọwọléyà ọwọléyà pẹ̀lú àmì sọ fún wa ṣùgbọ́n àmì kọ́ ìdá sọ̀rọ̀ wípé kullama kanati akmal kullama kanati akmala kanati ahsana gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń pé tó bẹ́ẹ̀ ni ó sì máa dáa tó ńlá dáná. ẹ dákun ẹ̀rẹ̀ tí ìrìnà lọ́sàn àgbà tí òrìnà lóru sọ́fọ́jú ni. ǹjẹ́ ìdá ojú rú ẹran báyìí sọ́hàn. So, alẹ́ àwòrán ṣùgbọ́n tí ojú ẹ̀rọ méjèèjì bá fọ́ a gbọ́dọ̀ fi paléyà almustahsinuna bil uqul àwọn zahiriya àwọn nìyẹn ṣùgbọ́n àwọn àfáàmọ́ pé ọ̀rọ̀ wọn sọ àwọn tó jẹ́ wípé wọn ò fún nǹkan kan láàyè ju ọpọlọ wọ́n ní bẹ́ẹ̀rẹ̀ bá fọ́ lójú méjèèjì ọ̀wọ́léyà mo ní kílẹ̀ rí tẹ̀fì sọ bẹ́ẹ̀ mo ní àkọ́kọ́ ní táwọn rí ni wípé irú ẹran bá ń gan ẹni ọ̀lẹ́ láàjù ni ó nísinmi ni ó tóbi ni ó fàyìn wọ́n ní bí ibo wọ́n ní ṣe bó ti di wàhálà sọ̀rọ̀ olówó rẹ̀ wọ́n máa wá fún ni tí ó jẹ́ bí ọ wà ní wọ́n lọ máa pa kókó wá fún irú ẹ̀ òtún ní ṣe wàhálà gan mọ́ ojú kan yóò sá máa tóbi ní ẹ̀ náà làsì lára rẹ̀ wọ́n níbi tẹ́ tó múlà káyé lọ yìí sí bá nàbí ìtúnṣe sọ́rí wọ́n ní ẹtì ẹ̀dúró gan-an nígbà níbi ìdáná tójú ẹ̀ dá sọ́dá kù ìtójú ẹ̀ fọ́. jẹ̀mọ́ ẹ̀jọ́ sósì dáa pé ìtójú ẹ̀ fọ́ ṣùgbọ́n kí ni ń sọ fún wa pé n ta fẹ́ pírísẹ́ntì farasọ àtàlẹ́ yìí kájí ọdẹ tí ó wù àwa gan ṣé ẹ sì mọ̀ pé aṣọ àkókò mẹ́ni ọ̀dá aláyé àlámù mọ́nìkọ̀lákọ̀ gbogbo adé ìlàjọ ń ṣòwò bẹ́ẹ̀rẹ̀ tóbi fọ̀nkú báyìí àtẹ̀rẹ̀ tí òjò báyìí lọ téèyàn tí òjò báyìí lọ rí na tọ́já fáfá èrè tó fi fọ̀nkú tí ò rí na lójú méjèèjì ẹ̀dá kò wọlé ọ̀wọ̀ ju. jẹ̀mọ́ ẹ̀dá awáwo lájọ́ mọ́ àbàdàn ee eh, ma bẹn gbé wádìí sí o búrẹ́dì kan bẹ̀ tí a máa gbé wójì ń jọ kátó gbé ojú ẹlẹ́kọ̀ọ́ báyìí tí a máa ló ń gbàǹjo lọ́wọ́ ọ̀rọ̀ lẹ̀ ojú ò ní tí wà báyìí aa ah! aláwìyé aláwìyé kọ́mọba kò bá bẹ́kì tí a ti ṣe é ṣé máa nílẹ̀ bẹ́ẹ̀ yìí èyí nílẹ̀ bẹ́ẹ̀ yìí ẹ̀ sọ́dọ̀ ẹ̀yìn tọ́lọ́ ńlá gbọ́ ìlú ìṣẹ́ tí ọba bẹ́ẹ̀ gbàkádà gbọ́ pé jọ àkùlà àkùlé ìlú ni ẹ̀sìn ìgbà gbọ́. jẹ́mẹ́ ẹ̀ dákọ̀ búrẹ́dì ó tò báyìí èrò la fi rà wọ́n sì tarọ́ ẹ̀ lò ó irú ètè ń tàdé ní ọjọ́ tí a ní àwọn olùtí á pé lọ́ba owó tó dé. jọmọ́ ẹ̀ dakọ̀ sóse é sàlejò tí yóò sì sọ sọ́ọ́sì ìbálejò tó dé èèyàn bí ẹgbẹ́ èèyàn ìyẹn ò bẹ́ẹ̀ kẹlẹ́ fi sàlejò rí tí ó wà sọ sọ́ọ́sì ẹ̀ àwa fẹ́ fà lọ́sàtàlá ní nǹkan tó jẹ́ pé òun náà ló ní. jama'a ẹ̀dá kò tá a bá ti ń bọ́ yé báwọn bàtà tọ́fẹ́ fi lọ sáyìn ní ìdí aṣọ agbádá kọ́dà owó tẹ́lọ̀ mi fi kó tẹ́ sásọ ó dúró ẹran lọ kò sì ní pẹ́ràn ẹ̀dá kan èyí dánú aṣọ wa lànà bí dáa kọ pé ká wọ̀ lọ síléyà ìmọ̀ bá mọ́rẹ́ ń tọ́rẹ́ rí rẹ o pé bí ẹran iléyà ṣe rí náà déédéé ntọ́wọ̀n iná àbàtà iléyà ìgbọ́ lọ́dọ̀ àlọ́bí ní tèmi bẹ́ẹ̀ lásọ iléyà lọ́fíńdà iléyà alẹ́lómi ẹ̀mí rí ọ bàjẹ́ pé òun ọ̀ra sọ ọdún fún àmà àwọn kò sì ní ìtọ́ ọlọ́run tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ gan rò bóun bá sì èka tó fi lè pẹ̀rẹ̀ léyà kà á pa torí wípé kọ̀ káwó aṣọ tí ó kárí àmà rẹ̀ jàmáà káwá padà èmi àti ti wọlé ya níta ti ẹ̀fí wọ̀ta fi ń bòde kò mi wọn náà sàlẹ̀ wọn èèyàn parí ya ni <laughs> nígbà dáadé ni ètí ikù àrùn òtádọ̀ ẹ̀ parí ya ni ọlọ́wọ̀ ìkùlọ̀ lé o. Abu Zainab ẹyẹ ọ̀páyà ni nígbàtí ìdí ìlọ ọmọ kàndí ọ̀rá jí jùmọ́à sáà ti gbé sáàmà paléyà bọ́lọ̀ ń fẹ́ èèyàn lè fi 7000 paléyà ṣùgbọ́n mọ́ yọ̀ràn yẹn ni sáàsọ yẹ ẹlẹ́kọ̀ọ́ tó ń fowó bọ́ tiẹ̀ lálára àmọ́lẹ́nu olé yóò tún tiẹ̀ tó yí ọ̀ràn mára kápẹ́ntà barabá kánú la yukallifu Allahu nafsan illa wus'aha. ẹ wá wo ẹran láti ọ̀pá yìí bí nǹkan bá wá dé wa lẹ́yìn ọdún wọ́n àwọn ẹran tó dùn bẹ́ẹ̀ lọ fún. pé a yóò fi ọ lẹ. sápá bùtàn àgùtàn ọlọ́mọ ni èyí tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ rẹ nù yóò máa sáré kiri mẹ́rẹ̀ rí rí bí òjìkó wẹ́dì ṣe ẹ̀rà fún àyín àbí àbí ebile kí n rọra wá nígbà tí sì mọ̀rú ibi tí ó lè lọ ó lè mọ̀rú ìdáyé ń fẹ́ o. ó bu ọkọ̀ sí fún ọmọ tí ó lọ o. ẹ dákun ta àlàyé ṣe bá àtà gbọdọ̀ rẹ ebi méjì náà ni àlàyé òkú. ẹ ti sẹ́mi lọ́la àlàyé ìyẹn kíá. ẹ wá wo bí ìfọ̀kànbalẹ̀ ó sì bá mùsùlùmí tó tí bá ń paléyà fún Allah subhanahu wa ta'ala taqarruban ila Allah subhanahu wa ta'ala ìjọsìn fún aṣọ àtàlá ìfi ojú rẹ̀ ìfi wà nù rẹ̀ absa wa ni kọ́kọ́ dá akọ̀rẹ́ tó dùn rẹ̀ dá ẹ e mẹ́fà palẹ̀ yà o albayyinu ìwárùhà wọ́n àrùjá ẹ̀rẹ̀ tó mú kọ́ albayyinu tèèpé àrùjá múmùkún rẹ̀ ọ̀ràn àwọn àfáàní ìtumọ̀ yíyàn náà ni wípé bí a bá ń dà àwọn ẹgbẹ́ rẹ̀ yòókù lọ kò lè rìn ẹ̀ǹ ń dà jẹ́ oògùn ni tàbí oògùn sẹ́yìn pípọ̀ ẹ̀dá kò bá a bá dórí odò ẹran gan náà kí ló kọ tálápàtà aṣọ irú ẹran bẹ́ẹ̀ ajẹ́ pé bó ṣe rí lẹ́mí rẹ ló ṣe bá lo sóò ní ọjà rẹ nǹkan tẹ̀sù lè dì í má èèdì èèdì má tẹ̀lé ọ̀rọ̀ èṣù ni onímọ̀ lẹ́ran onímọ̀ lẹ́ran pé ẹ̀fira la ẹ̀ nǹkan sàwọn èèyàn bí i ọlọ́run ti sọ̀rọ̀ ń gbèsè ayé yẹn àdéhùn dé ọ̀tọ̀ ní tí ń ṣe tẹ́lẹ̀ tí ẹ̀ fi ní wọn máa fẹ́rẹ̀ rárá orúkọ atúgbọ́dọ̀ báyẹ̀ làbẹ́mú náà ṣé yóò lè wí ìta àbùdá atúgbọ́dọ̀ bùyẹ̀ jẹ sẹ́pẹ̀ nínú bàbá Yorùbá náà gan nǹkan bí ìrìn àmọ́ pè bí a máa lákùtà bùyẹ̀ jẹ kí ìtumẹ̀ náà kò lè ṣe ní ọ̀dà ó di méjì ẹlẹ́ẹ̀kẹta alìmọ̀ríwọ̀ alìbáyínú mọ̀rọ́bùhà gbogbo ẹran tó ń sáàárẹ̀ dáàrẹ̀ rẹ̀ fojú hàn ẹ̀mẹ́ ìpaléyà o wọ́n ti rán lẹ̀ tóòtọ́ bí ẹsẹ̀ láti ní báyìí ní ẹran bá jákùn ó rí pàpàpàpàpà ní abánlé bó ṣe fò bọ́rọ̀ láti orí orókè àti pàwọ̀lọ́ bá nalẹ̀ ní mi ní mi ah ní bàbá mi wá wá ṣẹ̀ṣọ́ lọ gbá lásìkò wọn ọ̀gbọ́dọ̀ kọ́ bẹ́ẹ̀ bọ́lá ṣùgbọ́n bí a ṣe ń kò báyìí tí ń lé báyìí ń bọ̀ bẹ́ẹ̀ làwọn fẹ́fẹ́ sí lọ́ba sì ta lọ́ba dìde ó lè báyìí lọ́ba fẹ́fẹ́ ọ ah, ah, àlàáfíà rẹ padà sáré ẹnu ẹ̀fì paléyà. ṣé ẹ̀dí pa. bákan náà gbogbo ẹ̀rọ tó wá jẹ́ alikẹ́sírù alẹ́tí làtúndín. ẹran tí ò ní múdùmúdù ẹ̀mẹ́ ìsìnkìlì o ẹ̀mẹ́ ìpàlẹ́yà tó ti wù hàn gángan gbogbo àwọn ẹ̀tọ́ tánù sàǹdà akọ yìí nínú àdìsọ̀ ewu múlẹ́rìn ewu máa wè mọ́ ọlọ́run o subhanahu wa ta'ala nípa pé àwọn sọ̀hábà yìí mú èlú nígbàtí alìbàbọ̀ ń kọ́wọ̀ èèyàn kéwú táwọn ọ̀bá nàbí wọ́n wá ń bí léèrè wípé ee tí a bá ti bí léèrè pé èyí tí wọ́n rẹ̀ wá rí sọ́kúbọ́ ńkọ́ èyí tẹ́tì rẹ̀ ti gédé ńkọ́ ẹ̀ẹ̀mọ́ tí alìbàbọ̀ wù ni lẹ́yìn tẹ́mi ti gbọ́ ẹran ànàbí yìí o máa kẹ̀rí hítà wù ìtọ́kàn tiẹ̀ bá pọ̀ bí iléyà tó òfin lè fi pápálọ̀sọ̀ àtàálá tẹ́ pé òfin wá jáwó dáa kí ni láàtò harimuhu ala ghairik má pè lára àmúfẹ́ lómii o àwọn àmì bá sọ̀rọ̀ dàrẹ́tì o bẹ́ẹ̀ tí ẹran bá gé ọ̀wọ̀léyà o bẹ́ẹ̀ tí ẹran bá gé ni albatross méjì làwọn afa àpín sí kílíkọ̀tàn gbogbo ẹranko eh, gbogbo eh, ewé eh, ilé àbí àgùtà àbápọ̀ kẹ̀kẹ́ tí ọba ti nírú àbí mẹ́lò tí ó nírú apá kan àfa àní kọ̀ wọlé yá tọ́ba ti jẹ́ wípé ìrù ẹ̀ gé ni ṣùgbọ́n àlùbàtúrọ̀ wò kílíkọ̀tàn gbogbo ẹran tó bá jẹ́ wípé ìran ti ẹ̀ ní ènìrù àwọn ìhun wọlé yá ìjánabi bá ní pin báwọn àwọn àfa àní ẹran rẹ̀ gé tàbí èyí tí kò nílò láti lẹ̀ ọ̀wọ̀lé yá o ṣùgbọ́n kullama kanati akmala kanati ahsana bí bá ṣe ń dà á tó lọ́dọ̀ ẹ̀ ń fẹ́ pa fọ́nà bẹ́ẹ̀ náà ní ṣe wúrọ̀ láti gbà á tó ká fi hàn náà kún o. alimabushuma ẹran tó jẹ nǹkan tí ó dànù rẹ̀ táyé fi òfin bì kankan gbàgbọ́ òde nísàngóbọ̀ gbogbo okùn ti lé tẹ́yìn lẹ́lẹ́rìí sàn pé ó náà sọ pé irú ẹ̀fọ́ tàṣà ní ẹ̀ ń tà wọ́n ní ó mú ten thousand ìtú ń bèrè ọ̀pẹ ṣé ọ̀sá lè délé òní àhà àdìjẹ́ta ló ti wà báwọn kan kò ṣe é nǹkan gbogbo bá náà ni. aláàárẹ̀ táàrẹ̀ rẹ̀ fojú hàn ní àbínkọ́ mọ̀bùsùnmà. ẹ má fi paléyà abọ́nbi májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta aṣọ́tò rọ̀bì májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin àǹtúdùbàhà wákútà dábùhì àṣírí ẹ̀rìn àti pé bàyí mẹ́tòlá ni àmì ni májẹ̀mú àkọ́kọ́ pé bẹ́ẹ̀ ọwọ́ ọdún téèyàn fi lè parú rẹ̀ ràkúnmí náà fà fẹ́ pa ó ti wọnú mélòó mọ̀lúwọ̀ fẹ́ pa ó ti wọnú mélòó àgùntàn lọ́fẹ́ pa ó ti wọ́n mélòó oṣù mẹ́ ẹ ẹ àgbọ̀n lọ́fẹ́ pa ó ti wọ́n oṣù mélòó ewúrẹ́ lọ́fẹ́ pa ó ti wọ́n oṣù mélòó òru lọ́fẹ́ pa ó ti wọ́n oṣù mélòó kò tún àṣẹ máa bá wọn ọgbọ́dọ̀ jẹ́ àsìkò tánàbí ni a pa òun náà ni ba'da salat bí májẹ̀mú ìṣe pé tó ìbéèyàn bá tó lọ rí pẹran lásán bá àbúsí bó ṣe kásùmátà lọ́lọ́ pẹran rẹ̀ sọ paléyà kílẹ̀ rí جاء في الصحيحين وفي غيرهما من حديث العازب البراء في قصة أبي بردة خال البراء أبو بردة بنا بيسيبا بنا بيسيكيرو دولار بني أم باكيرو كلوانيسي توا أقبل نيسي نبدا أقبل تاي ولو قليا فلو ẹ ń bá pẹrẹ sásìkò àsìkò yìí kọ pẹrẹ o a ah, Abu Burda bá dìde pé ya Rasulullah n ò lè fọwọ́ ara mi pamọ́ mo ti pẹrẹ o kí n tó wá mọ́sálásí mo ti pẹrẹ o àbí kí n tó wá kírìtì mo ti pẹrẹ mi o torí pé mo ti gbọ́ nílẹ̀ nù rẹ̀ tó láì máa gbá wẹ̀jọ ọdún ọjọ́ wẹ̀jẹ wẹ̀mú ó lò ní mo wá òpin kí lèyìn lè fi yọ́ lọ tó kọjá wípé oúnjẹ iná ní ń jẹ ẹnu lọ pàdé ọlọ́ọ̀ni yídì ah kọ́dà mo tún fáwọn aládùúgbò jẹ́ ń bẹ̀ ànábì ní ṣáàtú ka ṣáàtú láhmin ọ̀pẹ̀rẹ̀jẹ̀ ni o ní wáyà mi láhmin kọ̀ dáǹtẹ̀ o lè ahlik ọ̀pẹ̀rẹ̀ fara alẹ́ rẹ̀ nígbà tí bóyá kan dùn yé ìgbéyàwó gan máa ń nú ọ̀ paléyàwó. ó rí ya Rasulullah ẹ̀ndì ànákùn mo ní ọ tí a bá pe ọmọ àgùntàn ní ànákù abo rẹ̀ ni tí ò wá ju oṣù mẹ́rin lọ sótì ìwọ́n tó wọlé yá hiya habu ilayya min shatayn wallahi olùrùmù kọ́dà mọ́ láìkí ẹ̀ ju ẹran méjì gan lọ afọwọ́dọ̀ ṣe ibi ha nígbà máa ṣe mistake pàǹtí mọ́ báyìí ṣé ń wá lọ òǹdí padà kí n lè paléyà ànábì ni dọ̀ ṣe ibi ha wala tujzi li ahadin ba'dak lọ́ọ̀rì yìí pa ṣùgbọ́n kẹ́lẹ́ bí ọmọ dàwùlẹ̀ yìí rẹ̀ máa wò ibẹ̀ làwọn àfáà ti fa ọjọ́ orí yọ pẹ̀lú ìrànlẹ́yà pẹ̀tọ́rí wípé àná àkùyẹ ọmọ sùúrù la pè é ẹ́ tó sì jẹ́ kílókù ànákù ọmọ àgùntàn tọ́jábo àbákọ tọ́jábo barakallahu fikum. ọmọ àgùntàn tó tó jábo tí ó jọ sùmẹ́lò lọ́wọ́ oṣù mẹ́rin ó sọ́rọ̀ wáyé ọ̀dá fún a jẹ́ pé ìmọ̀ ṣẹ̀ṣẹ̀ béèrè yóò pè ọjọ́ orí tàṣàm sàṣàrẹ̀ fún wa salawatullahi wa salamuhu alayhi àwọn afẹ́ pẹ̀lú ilé yẹn oríléyà nìkan pẹ̀ràn ara rẹ̀ fúnra rẹ̀ nítorí pé ìsúnmọ́ Allah subhanahu wa ta'ala ni yóò sì tún jogún ìbẹ̀rù rẹ̀ sí yẹn lẹ́mẹ̀ bí ẹ̀ ṣe ń wẹran pé mo dúpẹ́ o ẹ̀mí tó fún un náà lèmi náà ní ó sì wá yọ̀ǹda kémi ọ̀wá pàjọ́sìn fún ọ tí tòfin sórí rẹ̀ wájú rẹ̀ ah bisimilah allahu akbar bẹ́ẹ̀ yóò sì fi aláàpárò sí o ti pàléyà bisimilayi o ní wùjúbù bẹ bisimilayi wùjúbán wallahu akbar istihbaban afẹ́yìn òkàfikún bisimilayi láfi pẹ̀rẹ̀léyà ilé láfi pẹ̀rẹ̀ yòókù náà bisimilayi a sì pa bẹ́ẹ̀yìn ọ̀bà wa lè dápa bọ́yọ̀ fún bàbí rẹ̀ dápa fún rẹ̀ èèyàn wá gbẹ̀ntì ọba àyàn pa kọjá mùsùlùmí ọmọ ẹ̀yà tọjá fíkọ tó sì mẹ́ràn pa nígbà ìbọ̀ bísílẹ̀ láti pa àríwò bí mo ṣe wà yìí ń lè pẹ́ fún gan tí n bá ti fẹ́rẹ́ ìtọ́ba ti bá ń panu ọlọ́pàá sẹ́kẹ́ yìí ti ẹ̀ pàǹkà báyìí kó kú báyìí ọlọ́mọdé rí ẹ ìmùlẹ́sẹ̀ sẹ́ẹ̀gbà pé ó bẹ́ẹ̀ ní ìyá sadébi pé ó lè dúmọ̀ ọkùnrin mi ò sì lè pẹ́ díẹ̀ tá a bá wá pẹ̀rẹ̀ léyà mo fẹ́ kí àmọ́sí aláì sáàfù ẹni ọpẹ̀rẹ̀ léyà sáàfù lówó ọpanipẹran àbáfún bí ẹran jà àfi sahih bàlùkì sahih ẹ̀mà àdífì Ali ibn Abi Talib ó ní sàsàm fìmí tìádìí rẹ̀ nígbà tó wá sí hajj onímọ̀ bó ń pa wàlà ótíyà àléyà ṣé à ń fi jìzà rọ́tíyà ẹ jẹ̀mọ́ àgbèdè lọ́wọ́ bá ti ń lọ pẹ́rẹ́ ẹ̀sìn ń lọ lò fi wá o nínú ìdè lọ́wọ́ wa tí wọ́n bá lo jazarọ̀ kéyìn okùnrin ni ẹni tí ń kùnrin jaziru ni ṣùgbọ́n tó ti di gíràn bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé ní jazar ṣùgbọ́n ìkúnra gángan oní à ń pè ní jizarọ̀ bí èèyàn bá wá kùnrin tán tí a fún ní nǹkan kúkùnrin òní ń pè ní jùzárọ̀ ìkùnrin jùzárọ̀ ìgbà nǹkan lórí pé mo kùnrin jùzárọ̀ sónkíà nígbà tàbí sì wá wá báyẹn anabi wa ní gbọdọ̀ san kankan fẹ́ntọ́ bá ní kùnrin fi jùzárọ̀ tí a lórí ipò kùnrin mi túmọ̀ rẹ̀ nílé àbí fi juzaro ti hà ẹ̀yìn gbọ́dọ̀ fún ní nǹkan kan bí jùzàrọ̀ lọ́wọ́ ní jùzàrọ̀ à ń pariwo fún wa wípé ẹ̀sìn ẹ méjì àdàrú mọ́ra wa lọ àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ àṣà nílùú kan sí kejì tẹ́sẹ̀ dá lé ń bẹ tó sì máàkì ẹ̀ tẹ́ ẹ bá sì ti rí nǹkan bẹ́ẹ̀ wàláì tẹ́ ẹ bá dá padà yóò sì máa bọ́ pọlọ́mú èyí tẹ́sẹ̀ bá ti takò ó là gbọ́dọ̀ pè lásà àti amákàtún àtàkù lórí ẹ̀ ilé mi tọ̀rọ òye yọ wà mùsùlámù náà yọ kà wọ́n sára colonial masters pé islam náà colonize wa ni nǹkan sáà náà bàbá wa ń ṣe kí islam gbó tó dé bàbá wo ní ṣe nǹkan kan ó níjọ tí wọ́n mùsùlámù ẹ má pè ẹni tí bá ń ṣe bọ́lẹ́ bọ́ mọ́ ẹ̀sìn àbáláyé ni ẹ má pè wà lé òkùnrin ẹni tí bá ń sọ bẹ́ẹ̀ kí lẹ́sìn àbáláyé ọ̀jọ̀ máa islam. ẹ̀sìn àbáláyé máàmì màwùlúùdín barakallahu fik khalaqtu ibadi hunafa'a kullahum lọ́rọ̀ wọn lágbáwá wọ́n ní agirimenti kan láàrin àwọn àti ẹtí máa kunra àwọn olówó wọn ó fẹ́ ṣe sàrà ó fẹ́ dún àwọn èèyàn nú lónìí wọn bọ̀ ń ṣùgbọ́n wọn a máa gbé síbi pé wọn pé sábà gbowó àwọn akúnrakúnra wọn èyí tí wọn máa ń fún ọ ní jùzáàrọ oníṣàwákìtù wọn ò fún lórí ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin. ẹ wá lọ wò kẹwò anábì sọ fún Ali wípé ẹ bá ní kura léyà àwọn akítù yìí orí nkankan yìí wọn ò ní fún lówó mọ́ wọ́n sì negotiate gbà mí wípé five thousand máa fi kún ẹ̀yìn o lápẹ̀rẹ̀ ìǹpè five thousand bẹ́lá yà nàbí o ìǹsọ pé five thousand bẹ́lá yà nàbí o láti ẹ̀sọ́ tí sàmbẹ́lá yìí wọ́n díríàmù díríàmù márùn tí wọ́n bá ti ìǹtánẹ́bì wa ń sọ ni wípé ìgbọ́dọ̀ fún ẹ̀ tó bá ní yìí ní nǹkan kan nú ẹ̀rìn kí wá fi dípò owó ṣe rẹ̀ ẹ̀rìn ilé ẹ̀nìkẹlẹ̀ ti gbọdọ̀ dẹ̀rú ẹ̀wò ṣùgbọ́n ìṣe àdàrà yìí di ẹ̀rẹ́ mi nítorí kíni tóró ti dà àbọ̀fọ̀ lọ́n padà ẹ̀ tó kún lẹ́sẹ̀ tó ti yọ orí ó ti yọ kí ni o tó o bá rà pé ọkọ̀ dà mẹ́rin ìfọ́lọ́ ọba sọ̀tẹ́ lódìdí owó mọ̀wó mi ń làpò fún jaaziru àwílì jazar fún ẹ̀tọ́ bọ ọkọ ni ìtọ́wé pírísẹ́ntì sálọ sọ̀tàrà ni lẹ́yìn ìgbà tí mo wá ṣe three thousand tó fi bá ń kó tán tó bá wá jẹ́ lẹ́yìn ní mo lè fún bíọ́rin mo ọ̀rẹ́ odidi ni tí mo fọ́nà mo ẹ̀sẹ̀ wà fẹ́ máa pín kìí ṣe pé nínú inú inú rẹ̀ o mo ti kọ́kọ́ yọ owó ògùn ojú ẹnìkan mo á sì àfẹ́ máa pín ó ti rí ní fọ́nà àbútí ìdàbọ̀ padà ojú ò ní tí ì Ah, síbẹ̀ yẹ clear oṣù ọ̀nà ẹgbẹ́ sẹ́sọ́ àti yóò bàdọ̀ wà ara rẹ̀ rù sọ́nà rẹ̀ bílẹ̀ nìkan dàrú alùsọ̀tàlá ń tà lè sọ rèé o tàbí fẹ́ fi sọdún yìí àákìrò yìí dì bí inshallah láago méje ó kù ṣẹ́jú mẹ́wàá ó kù ṣẹ́jú mélòó bí ibùdó láìlè wájú kọ̀hár àsìkò magribi ó ti wọlé inshallah rahman akẹ́ni gbólóhùn méjì náà padà tàbátí sálámàtà mubasharo lórí ọ̀rọ̀ bóòlù àṣẹ lu ọ̀la láàrin àwa àti Allah subhanahu wa ta'ala tó jẹ́ yawmu Arafah wassalamu alaikum warahmatullahi wabarakatuh